Ìtàn ṣókí nípa Ọmọ́tọ́lání Kòkà. Ọmọ́tọ́lání Kòkà jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ń gbé ní ìlú Èkó, ibẹ̀ sì ni wọ́n ti kàwé. Ọmọ́tọ́lání kẹ́kọ̀ọ́ gboyè nínú ẹ̀kọ́ èdè Yorùbá ní Yunifásítì Èkó Lákọ̀kà. Ìfẹ́ tí wọ́n ní sí oge ṣíṣe láwùjọ Yorùbá ló mú wọn dá ilé iṣẹ́ kan sílẹ̀ si tí wọ́n pe orúkọ rẹ̀ ní Impressions by Tolani Coker ní abẹ́ ilé yìí ni wọ́n ti dá aṣọ òkè àti aṣọ ẹbí pẹ̀lú memorable event sílẹ̀ níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ aṣọ rírán aṣọ òkè àti aṣọ ẹbí títà pẹ̀lú ṣíṣe iṣẹ́ alámòjútó níbi ayẹyẹ òwe Yorùbá tó ní ibi ìpìlẹ̀ láti mú òkè gùn èyí ló mú kí ọmọtọ́lání bẹ̀rẹ̀ iṣẹ́ aṣọ rírán láti ibi kékeré pẹ̀lú ẹ̀gbọ́n wọn obìnrin ní ọdún díẹ̀ sẹ́yìn kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká lẹ́nu iṣẹ́ náà. ilé-iṣẹ́ Impressions by Tọ́lání Coker jẹ́ ilé-iṣẹ́ tó rán aṣọ sílẹ̀ fún àwọn oníbàárà wọn láti rà níbi tí wọ́n ti ń ta àwọn aṣọ rírán tí owó wọn kò gani lára lábẹ́ ilé-iṣẹ́ Memorable Events wọ́n ti ṣe agbátẹrù onírúurú ayẹyẹ káàkiri orílẹ̀-èdè nàìjíríà. gẹ́gẹ́ bí iléeṣẹ́ aṣaralóge wọ́n ti kópa nínú ọ̀pọ̀ ìṣàfihàn tó ní ṣe pẹ̀lú oge ṣíṣe jákèjádò ilẹ̀ yìí díẹ̀ lára wọn ni GT Fashion Week Zenith Fashion Week Mente Damoda Exhibition Babcock University Exhibition Covenant University Exhibition àti ọ̀pọ̀ tí a kò lè dárúkọ wọn tán impressions by tolani coker ti kọ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n lé ní àádọ́rin ní iṣẹ́ aṣọ rírán wọ́n sì jẹ́ àwòkọ́ṣe rere fún ọ̀pọ̀ ọ̀dọ́ tí wọ́n yan iṣẹ́ oge ṣíṣe láàyò. ọ̀rọ̀ ìyànjú nínú ohun gbogbo tí o bá ń ṣe máa tẹ̀síwájú má sì ṣe rẹ̀wẹ̀sì nítorí ìpèníjà yóò wà rí i dájú pé o ń ran ọmọlàkejì rẹ lọ́wọ́ kí o sì ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run.